mo kí ẹ̀yin bàbá mi pápátá fẹ́ wà lọ mm. ájú yín ṣe o ájú wa ṣe o kábíyèsí àwa ọmọ yín tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá jẹ lógún tí ìbànújẹ́ bu ọkàn wa tí inú wa ò dùn tí ayọ̀ wa ò dùn kún nítorí ohun tí ojú wa ń rí ní ilẹ̀ Yorùbá àwa la wà níwájú yín lónìí. kábíyèsí ilẹ̀ yorùbá àjogúnbá gbogbo wa ni ẹ̀yin baba ńlá baba wa lẹ lọ́lọ́run fi jogún fún tí àwa iná dẹ̀ débà tá a dẹ̀ gbàgbọ́ pé táwa náà bá tún lọ tó yẹ ká tún fi ilẹ̀ fáwọn ọmọ wa ṣùgbọ́n ó jẹ́ tó bani lọ́kàn jẹ́ kábíyèsí wípé lórí ilẹ̀ bàbá ńlá wa yìí àwa ní àǹfààní àti rìn bó ṣe wù wá mọ́ a ní àǹfààní àti lè fọwọ́ sọ̀yà wípé bàbá wa ló nílẹ̀ wípé kò sẹ́ni tó lè mú wa mọ́ àwọn dáràn dáràn dáràn dáràn wọ́n ń fìtínà wa lórí ilẹ̀ yìí wọ́n ń fìyà ń jẹ wá wọ́n fi pápá àwọn èèyàn wa sùn àwọn bàbá àwọn àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò wa àwọn ìyá wa wọ́n fipá ń bá wọn sùn àwọn àgbẹ̀ wọn ò jẹ́ kán róko ṣe kábíyèsí síbẹ̀síbẹ̀ àwa Yorùbá ajẹ́ni tó fẹ́ràn àlàáfíà a ní ìpamọ́ra a dẹ̀ ń pààyàn mọ́ra ṣùgbọ́n wá dàbẹ́ ni pé léyìí ti wá pọ̀ ju ẹ̀mí wa lọ ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa fi pinnu pé ó sàn kí ìran Yorùbá ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiwa àti wípé ẹ̀yà kejì lọ́hùn àtẹ̀yà Ìgbò àròsọ̀tún àròsọ̀sì a rí wípé kò sí kankan tá a fi jọra kò sí kankan tá a fi dọ́gba èdè wa ò dọ́gba kábíyèsí àṣà wa ò dọ́gba ìṣọwọ́sọ̀rọ̀ wa kódà kò dọ́gba oúnjẹ wa kò dọ́gba ìrònú wa gan kò dọ́gba ntí àwa mọ̀ ni ọmọ Yorùbá ò lè dédé wọ inú ibì kan ó dẹ̀ pa èèyàn lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ torí pé àwọn ọmọ Yorùbá a ní ìtànpè ní ẹ̀rí ọkàn a lè ṣe é ọmọ Yorùbá ò lè gbé yòó sílẹ̀ kó déédéé gún orí ẹ̀ kó dẹ̀ gbórí ẹ̀ dání kó tún máa fi ṣapẹ́ pé òun lòún pa irú Yorùbá ò lè ṣe é bọ́lọ̀ ń ṣe dá wa ni ṣùgbọ́n jẹ́ tó bani lọ́kàn jẹ́ pé àwọn tá a wá mú létí ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú ìdí nìyí tí bàbá wa Professor Banji Akíntóyè àti ẹ̀gbọ́n wa adarí wa Chief Sunday Ìgbòho tọ́jọ́ ọmọ yín tí wọ́n dẹ̀ fi dá mi lójú pé tí n bá dọ̀dọ̀ yín kábíyèsí pé àwọn fẹ́ láti bá yín sọ̀rọ̀ ìdí nìyẹn tí gbogbo wọn ṣe ké wípé pípa yìí máa máa pọ̀ sí i láìsí bá a bá dìde káti ẹ̀ dìpẹ́ǹdì ilẹ̀ wa èyí tó wá bani lọ́kàn jẹ́ òun ni tó wá ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ tá a bá ń sọ̀rọ̀ àwọn ìlú ńláńlá ní ilẹ̀ Yorùbá ó lójú oyè ìlú tí wọ́n lè dárúkọ kó tó dárúkọ ìlú Ọ̀wọ̀ ó jẹ́ ní tó bani lọ́kàn jẹ́ ipe ìlú tí gómìnà wa ti jáde ó jẹ́ ní tó bani lọ́kàn jẹ́ pé historical city ní ilẹ̀ Yorùbá gbogbo ìran Yorùbá ò lè gbàgbé tí bàbá wa Jásin ṣe títí di ọ̀la a sì rí paribiri bí bàbá Jásin tá a bá gbàgbé gbogbo èèyàn tá a bá tiẹ̀ ní ká gbàgbé Ọ̀wọ̀ a máa rántí bàbá Jásin tá a bá dẹ̀ rántí bàbá Jásin amàrántí ọ̀rọ̀ ó jẹ́ tó bani lọ́kàn jẹ́ pé ibẹ̀ ni wọ́n wá wọlé sí tí wọ́n ti pa itú tó wù wọ́n tí wọ́n pa àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n pa àwọn àbúrò wa kábíyèsí eléyìí bà wá lọ́kàn jẹ́ ṣùgbọ́n ẹ̀bẹ̀ táwa wá ń bẹ̀ yín bàbá wa inú mi dùn fún oore ọ̀fẹ́ tí mo ní láti wà níwájú yín kábíyèsí a sọ wípé kẹ́yìn bàbá wa wọ̀nyí dìde kẹ́ ẹ lọ síwájú kẹ́ máa lọ nínú bíbélì wọ́n ní ògo àwọn ọ̀dọ́ òun ni agbára wọn. The strength of the youth is uh, the glory of the youth is their strength. Ògo àwọn arúgbó òun ni ìwú orí wọn. Àwa ọmọ tẹ́ ẹ bí kábíyèsí àwa ṣetán láti lọ dìfẹ́ǹdì ilẹ̀ wa wọ̀nyí. Ṣùgbọ́n tó ń bà wá lọ́kàn jẹ́ òun ni èyí bàbá wa wọ̀nyí. Òun ni èyí kábíyèsí wa káwa dìde ká fẹ́ dìfẹ́ǹdì ta la fẹ́ ní lẹ́yìn ta fẹ́ ta bá bójú wẹ̀yìn ta ló fẹ́ dúró fún wa kábíyèsí tá a bá wẹ̀yìn ta la fẹ́ rí ká sọ pé a ní bàbá kan bàbá àrà tó mọ ìyàwó ọmọ kábíyèsí gbagbó ọdún kan ẹ̀yin bàbá wa ọjọ́ ń súnmọ́ a ti rí eighty years eighty five ninety ẹ sì ń bẹ̀rù àti sọ̀rọ̀ ẹ sì ń bẹ̀rù àti sòtítọ́ tí ẹ bá kọ̀ tẹ́ lọ àwa náà tá a sọ̀rọ̀ tá à ń wò wọn kí la fẹ́ fi sílẹ̀ tàwọn ọmọ tá a bá bí. kábíyèsí láti parí ọ̀rọ̀ mi ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀ yìí aláṣẹ èkejì òrìṣà abẹ̀ yìí ni ẹ bá wa kàn sí gbogbo ọba aládé tó kù kí wọ́n fọ́ọ̀mù security team ní gbogbo ìlú gbogbo ọ̀nà tó wọ orílẹ̀-èdè Yorùbá kí wọ́n forí korí ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ gómìnà nìkan mọ́ kì í sọ̀rọ̀ lọ́balọ́ba nìkan ọ̀rọ̀ volunteers nìyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti pinnu tí wọ́n volunteer ara wọn.